لعلكم يراجون كما كان الوفاء في سيرة الخلفاء الراشدين في سيرة دين وصحابي الشرم صلى الله عليه وسلم وأبو عبد وخليفة مريم أبو بكر عمر عثمان حتى علي أنا إذا قبعت ولا ساري أنا إذا قبعت عليكم ملأ لا تكونوا ساري ورابع إلى القرآن الكريم ọlọ́wọ́ bá wa náà àti nǹkan ọlọ́wọ́ wa jáde mú sí ọlọ́wọ́ bá ní wa gbára wa ọlọ́wọ́ bá sànù wa láìpẹ́ sí ẹ̀mà kò wá sànù wa kò balẹ̀ fún ọlọ́wọ́ bá. kàlí kàtà ń sọ̀rọ̀ nípa ìgbẹ̀yìn gbèsè ayé òun náà ni Usman bin Affan radiyallahu anhu fìtínà sí àwọn onífìtínà kò sí àwọn àfẹ́ àtúkọ̀ àwọn tí wọ́n ti ra ìjọba ọmọdé hídìrì ọlọ́kọ̀ bá wọn lẹ́sàn-án rèé.

ó ti yé wa ẹni tí a gbìyànjú láti pé àwọn ẹ̀kọ́ wọ̀nyí à ń gbìyànjú láti àtẹ̀kẹ́láìsì ló ń di ti ayé wa. mo ń wo píkàm kan lánàá àwọn fíìmù mi láti Àbújá nípa pàtàkì lọ́nà gba Islam. àwọn fíìmù mi ní pé ń jẹ́ ọmọdé káàkiri àtìmọ́dúnmọ́. wọ́n á rí èyí tó ń gba Islam pé orí bí ìgbàlù tẹ̀wọ̀n ní bí káàkiri àwọn akẹ́gbẹ́ káàkiri àwọn ọ̀tẹ̀lú tó wà lóyè àwọn mùsùlùmí àwọn ni wọ́n ń tẹ̀lé tó wà ní ojú ìdíje táwọn gbé káàkiri ọwá pósìtì nínú báìbù yẹn ó ní ọwá òkè sáádá orin wọn ilé ìgbàdí lórí wọn ni pé in thy name we go or we go sleep orúkọ rẹ láti sleep ìjìnlẹ̀ bí wọ́n táwọn ìjìnlẹ̀ ti dì ní ìwọ̀n náà mùsùlùmí kọlọ̀ sí ìjìnlẹ̀ ìbú ẹ̀ táwọn eh, mùsùlùmí ti yóò táwọn àwọn wọn kú táwọn ọ̀pọ̀ àwọn ọmọ ìṣòkò ọ̀rẹ́ ọ̀pẹ́ ìjà ilé ní ìbò ìbáwọ̀ àbí gírí gan pé àwọn òfin àwọn òfin báwọ̀ àwọn mùsùlùmí méjì ń dáwọ̀ káàkiri ju wọn ní àwọn òfin ilé ìlú ìjàre ìdìkò orí ọ̀pẹ́ àwọn àwọn òfin pé àwọn èèyàn gba ìsìlámù pé onídàgbé òun ń gbé lọ́gìdì ní ẹ̀rọ ló ń lọ bàbá rẹ̀ ní báyìí báyìí báyìí bàbá ìlú báyìí báyìí báyìí ni bàbá òǹkà ọ̀gá ní kíkà mú òfin gbogbo òkú òsì mẹ́lẹ̀ ó ní bàbá ọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan báyìí létí pé òun fẹ́ ṣe ìgbà ó ní bí ìgbà àlejò ló bẹ̀rẹ̀ sí láìlẹ́ lọ́wọ́ láìlẹ́ lọ́wọ́ ìyá wa bí ìfọ́mọ́ ló wí kí a sí lóde ní sí sọ̀m ní ẹ̀ṣẹ́ rẹ̀ sọ̀m ní ẹ̀ṣẹ́ mọ̀ òfin gbé ohun ilé ìwọ̀n rẹ̀ dàrú alákọ́lá ní ó dáwọn tó ń sọ pé àwọn báwò rẹ̀ ó dáwọn wọn arípa àbùsùn ni wọ́n báwò fún ọlọ́wọ́n bá ó dé wa nípa kí ẹ̀kọ́ tó ń sọ ìpín dámúlò ọ̀rọ̀ nínú àwọn ẹ̀kọ́ ẹ̀ lò kò wúlò ní ó dé wa ọ̀rọ̀ nípa sọ̀rọ̀ yìí wọ́n rọ̀ ìpanu wọn láti kíámà ìtọ́jú ìwọ́n tàbí kíámà ọ̀lá Kùránì kàrí náà gbọ́n gbogbo àwọn wàhálà tó bá ti náà sínú مجاب سيدنا عثمان رضي الله عنه page 246 page 246 ولقتل عثمان سيدنا عثمان بن عثمان رضي الله عنه والتوارث منع الناس من مخالفة عثمان ومقالمته àwọn تقول ده مسؤول sókùn wọ̀nyí àwọn تقول ń yarí wọ̀nyí àwọn تقول في وعلى wàhálà منعوا الناس وقفوا من مكالمة استمرار الدنيا سيدنا عثمان الحين غمدوا لما مكالمة المدلين جماعة رماء لما خافوا أن يطول عليهم أمره ويأتيهم جنود الأمصار فصدوا الدابة فهو على بشكاي أولا بيت كالشهات أنا كنت بجنز الهجة أولا كنت بجنز wọ́n ti ní abdullahi bin abbas lẹ́ka rẹ̀ káàkiri wọ́n ti lọ sí àràfà ọkùnrin mímì náà wọ́n ti àwọn ìdíkẹ́ ìṣẹ́ hajj wọ́n ti àwọn yọkọ̀ ìṣẹ́ hajj wọ́n wà sí Medina wọ́n ti wà sí ziyara káwọn ní káwọn yẹn sí àwọn yẹn sí Medina mọ́ bí sí náà fún ọmọdé yẹn sọ fún káwọn yẹn wọ́n nígbà láti olùwàwọ́ ó dí wa nígbà wọn kásán ní bá wọn tó ń bá lọ bí lọ́kàn قتل جمع من الأولاد الصحابة أو مدينة وصحابي أو سلام سلام هو حب جدي لكم أنا او صحابي تبقى من يقول فريق او هو صواب ثلاثة ما ما أو دا أو غير كيف لكن عنا يعلمون أداء ما لا تكفر لهم شيء أما كما أما دي سبيل الله وانتوا في الكوع لجوا وكذبوا لكبوا وأشار عثمان على من كافر أن يكف وهو في حل من نسبته ثم أصابت إنسان كافر عن بيت كف ولا كف ولا كف ولا كف وليد ولا ولا ثم كان لمن عنده بالجار وأصبحوا منهم ظهرت الكوار الباب يقرأ عليه وهو يقرأ القرآن الله أكبر و أخوه مجب فلكني أجب فلقني ودخلوا عليه وهو لا يبحث وهو يقرأ القرآن ثم يطلق القرآن له ولم يشبره ما رأى عن تلاوته كل هذا في كجلاد ما تتلاه له كجلاد ما تتلاه له تتلاه له ثم قال من عنده بالدار علينا رواسنا نطلب نعم، إن رسول الله كان قد أهدى إلي آدم أنا صابر عليه ní oní òṣìṣẹ́ náà sílẹ̀ ìsinmilágbé gbọ́dọ̀ fi sùúrù ní àgbọ̀n ìfọwọ́kẹ́ nìkan ní wọn bí kíkẹ́ ìkẹ́gbà rárá o and this man was then two years old wọ́n pé inna Rasulullah sallallahu alaihi wa sallam àdá ilayya àdán àdúgbò ìdíjọ́ فصابنا عليه ولم يهرق الباب إلا وهم يجينا آدم أو ده بيحكي bẹ́ẹ̀ ti di ilẹ̀ kùtù bẹ́ẹ̀ lọ gbòòrò wọn fọ́ọ̀tù bẹ́ẹ̀ ti di ilẹ̀ kùtù bẹ́ẹ̀ lọ ẹ̀fìn wọlé náà kò wá mọ́ra ohun bí oṣù àkọ́dúgba ní alẹ́bẹ̀rẹ̀ kókó kókó na àwọn wa ní mọ́mọ́ kúkú ní sáàlì gẹ̀lẹ́ wa mú hasan bù sí bára ẹgbẹ̀rẹ̀ jí wọ́n wọlé láti ṣe bí ọjọ́ ìjà tó dára tó kọ́mọ jù ayé bí ọmọdé lẹ́yìn ẹ̀yẹ dé wọ́n sọ fún sinna hasan ọmọ sinna ali sinna adákàlá sí ṣùgbọ́n na àbúyé mi sí amurk alámàrí rẹ̀ ọjọ́ lójú ọjọ́ tóbi sàkàtàntò alẹ́ lámà kàràtù ilé mo sàlàyé gbúra fún ẹ mo ní ọ̀rọ̀ rẹ nígbà mo tẹ́lẹ̀ sí àwọn sì máa ń káwọ́ lọ́wọ́ àmọ́ tí wọ́n ń pariwo wọn yìí àwọn tẹ́lẹ̀ mùsùlùmí wọn gbọ́rọ̀ sínú àlè ọ̀rọ̀ ọ̀dá rẹ̀ àkàrà tẹ́lẹ̀ ojú lọ́wọ́ nígbà tí dáa ikú dáa lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ ọ̀rá ti tún ní àlà قوته وسلسلة وأم كلا ونوبة والعدو كثير من وسائطهم قتل بعضهم وهجرها بعضهم والندى آخرون كما وكان ومريس علي وهي نسا وكاليسي وكان هاي بولو وأبلوه ثم تحولوا بعضهم سوار دار نوع عزمي مجاورة لدار عثمان lẹ́yìn náà ọ̀pọ̀ nínú àwọn tó ń mo ti wọ̀nyí wọ́n wọlé àwọn liberty na osman nínú àwọn bani hadmi dúpẹ́ náà ọ̀pọ̀lọ́ aléyìí láti jẹ́ wọ́n wọlé ọ̀tá ọ̀pọ̀lọ́ ta irin ọ̀pọ̀lọ́ pé ìfìláhà alíkọ̀ قال عثمان عثمان بن ويلك ويلك تلقى والله ما تشتكي امرأة في الجاهلية ولا في الإسلام ولا تبنيت ولا تبنيت ولا قد يميني على عورتي منذ بايات رسول الله صلى الله عليه وسلم قلنا من والله يريه بنيه دنيا والجاهلية ìgbàlẹ́yà àti lásìkò ìsìláàmù gan lẹ́yìn náà ní ọ̀gá wọn ṣùgbọ́n àrégbèrè bẹ́ẹ̀ lẹ́mi ìlànìyàn rẹ̀ bẹ́ẹ̀ lẹ́mi ìgbẹ́wọ́ mi yìí pé òòkà tí ó bá mú mú bá yá tó rọ́sùlọ́ láìsí nílọ́bù ti gbà bá rọ́sùlọ́ فليس وقالي صالحا حريصا وثانيه الله حتى يكرم الله أهل السعادة ويهن أهل الشقاوة الله أكبر wọ́n lè tọ́lé mi wọ̀lé sí kàálí àmì òní bọ́lẹ̀ ìgbìláyé kàní ìsàn afẹ́lẹ́pìtà sáàní ìlọ́sọ́tẹ́lẹ̀ olùgbọ̀ mi mo ní àmì ìbílẹ̀ fi tọ́lé mi lè tọ́lé mi èyí ní bọ́lẹ̀ láìláì Allahu akbar sáàyé kìrìmù lọ́wọ́ ahàrẹ sàádà tí wọ́n zọkúta àwọn olórí ní sùúrù kàrá náà rí àwọn olórí ní sùúrù lọ́wọ́ gbára náà tó sùúrù rí bẹ́ẹ̀ wọ̀ èyí ní ahàrẹ sàkáwà àwọn olórí gbúdé jẹ pẹrẹ يصنع شيئا nínú ọjọ́ ìlú mo tún bẹ àwọn kan jáde nínú wọn ẹbí ni wọ́n pé àwọn wọ́n lu ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbọ́rọ̀ ìpè ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí lágbára nínú ẹ̀ bí ẹ kan ìmọ̀dá ààfẹ́ fọ̀tá ẹlọ́wọ́ kan máa tá lè alè ìyáwọ̀l ní ọjọ́ ìlú wọlé bá àti àdúgbò fi ìlú ojú kárẹ̀ ní ọjọ́ ìlú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ajá gbọ́dọ̀ ti kọ́ jáde lọ́nu àwọn wọlé lọ́nu bá ti فجاءهم عبد الله بن سلام وقال لهم عبد الله بن سلام يا ولد عبد الله بن سلام عبد الله بن سلام ها يقول لي يهود ها بن بن قول يهود قال سلام صلى الله عليه وسلم تفهم انت لك هو يهودي او يبريطاني kò sí ní tíbi nípa ìta mi tí wọ́n bímọ bá Islam àmọ́ ìwọ́n kò sí ọ̀bí mọ̀gbà Islam tí òbí náà ti sá ní Abdullahi bin Islam Abdullahi bin Islam tí ó lọ́jọ́ kí kọ́lí mi ìnà Abdullahi bin Islam àwọn ni yàrá kan àwọn ilé ìdìbò náà ti sílẹ̀ àlùfáà kan àwọn Yahudi alákùnrin tó ń tẹ́lẹ̀ àwọn àfáà iná ń pè ní Abdullahi bin Islam kí ẹ bẹ̀rẹ̀ bíi ah kíkà wà nù àwọn ọ̀pá rẹ̀ kíkà ní ìyẹn lánà ìyẹn dáadáa ni àtàwà nù báwo ni jẹ́ ìrìkú ìgbà ìsìlámù ààrẹ o ìjọ bá ní ìgbà ìsìlámù àwọn ọmọ ńlẹ́nu àwọn olùgbà ìsìlámù láìláì ìgbà bí jẹ́ ìsìlámù jẹ́ bá ti wọn ìgbà ti fi wọn ni. أنا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله يهودي يجي láti ànábì àìsàgbére àwọn àwọn tó gbàlẹ̀ yìí lónìí ọba rẹ̀ náà tó gbàlẹ̀ yìí nì ẹ̀yẹ̀wò ti kéjì ọ̀rọ̀ rẹ̀ kó o ti yí wo o ti yí wọ bẹ̀rù ó ní ká ìgbà ọ̀pọ̀lọpọ̀ bá ti jẹ ara rẹ̀ sí ìyàwó dìbò ó ti gbèrè mú wá fún wa fún ọjọ́ àbáyé ilé ẹgbẹ́ tó ti mọ̀ bí náà ní ìgbàlódé fún ọ. الله عليه وسلم تقول أفشي السلام وأتمم الطعام وأرم الأرحام ودخل الجنة أتفوا أنا دايما مضيف من أحد الحلقة بالبادة إذا الله تيكي لكي يوي مع أحد الجونة أنا مدينة بنا عوان أنت على بي أنا بنا على سبيل ما وجاء لما جاء أجيره كيف يجيب من غير جميل حافظ ونوح لأنه يملك السلام وما سلامنا في ذلك وأسئم الطعام حتى مسلم وسبين سنين وعاوز أن سيئك مدين كما سنسي فبعدك هو قد تنجيك عليه مجمدك تنجيك تنجيك مجمدك تنجيك أسمعي ذلك ها؟ قل لي مقابل ìgbàlè haúsá máa ràn wọ́n yìí tí ìgbàlè yìí bá ní ìgbà táyé nílò àríwá àdìkọ́jù tí táyé nílò ìgbàlè lójú ìgbàlè lọ́la à ń jẹ ẹ̀yìn ọjọ́ ìgbẹ́ ẹ̀yìn ń dá fún mi. ọdún alẹ́mi ní ìpínlẹ̀ ní ọdún àti ìsẹ̀rẹ́m ẹ̀mọ ìsẹ̀rẹ́m àti ìsẹ̀rẹ́m lọ́pọ̀lọpọ̀ wà á sẹ́mu tààm ẹ̀mọ ìsẹ̀rẹ́m lọ́pọ̀lọpọ̀ والسلم بالليل والناس النيام اما من نفس العزمان ما شاء الله تدخل الجنة بالسلام هذا انا كنت على الساعة انت عايز الجنة هذا الكلام لي انا اعطى النوع يهودي هو اللي كان عند الموسيقى ايه الغضان غفور جاءهم عبد الله بن السلام فقال لهم يا قوم انني لا تسلوا سيف الله ọ̀nà yọ ìgbà náà lọ pa nìyàrá yìí ọwọ́ lẹ́ẹ̀ ìsọ̀rọ̀tìmọ̀ láti ìlú tó bá gbé ìgbà rẹ̀ sáyé ẹ̀ tí mo láti kálẹ̀ mọ́ tí a bá ti yọ ọjọ́ ti di àpárá yín ẹ ẹ lè tọ́jú ìgbà náà lọ́nà fọ́ọ̀rù wọ́n yín lẹ́kùn tí wọ́n kọlu yín ìnà fìtánakùn lè yọ̀ ìkọ́wémú ìdúrà ìkọ́wémú ìdúrà àwọn tó lónìí à ń yàn wọ́n pẹ̀lú ilé owó ilé títí bílé ni ọwọ́ àpálẹ́ làbí ọ̀rọ̀ wọ́n ń kẹta jù mọ́ owó láti pa àtúrájú nínú láyà fún wọn náà ńlá bí fún ẹ̀rí ìgbà yìí jùlọ àti ìgbà ìgbà ìgbà yẹn gbígbẹ bí sí lábí mọ́ lẹ́yìn náà kò mú kí lọ́kù sọ̀rọ̀ sí ìnàmọ́lé lẹ́bí kún mọ́ àkó zọ́tù bí mẹ́lá àyíká ìlú yìí àmàlẹ́kọ̀ọ́ yìí kò wọ́n yìí kò wọ́n yìí kò yìí wọ́n pọ̀ nìyí kí wọ́n lọ pé ń bọ̀ nìyí فإن تجنوه فتكلها سوف تجنوه الذي ها مفلسي ولا يجب إلهي بكم ثم دخل على عثمان الذين كتب عليهم الشقاوة الدنيا فهو ثم دخل على عثمان الذين كتب عليهم وكما ذكروا جدا أول كتب عثمان قالوا هذه النفس الزكية ولك بتمي الله أكبر ظلما كابوسي وعدوانا نبقى تحصي في الشر الحرام منه سوى وسوى لنا ها ها ذو الحجة بين ولا ما هو سوى بإذن سوى قدرات حسين سوى قد تعرف الكلام محرم هذا من الكلام ده منه مش من مش هو انت معرم لكوني اعود نفسي لا ما ما ما ما الدنيا اقعد تمرينا وعندي تعرف على التجارة بتاعتها ها هذا جنون ها اتعمل تعاون طبعا محرم رجب الهجة اللي بقول محرم رجب يقال العزة بدل أولياء نعم ولم تكتب دولوبة إنه يسوه آه، فقر يحرم الحل الحرام وقال الوو إلى المدينة آه، فقر لثمان عشر خلق من الحجة لإتنسة من الحجة سنة خمسة وثلاثين تسيطاق بيسر تأجرة 25 years after he wasn't right لما كان ذلك نفسه في حاجة بعيدة وهو كاهن مشحوم الذي كان في الشر والشكاة بين المسلمين اه من الكابر بداء الذي كان في فتح شر السلاح وابروه بالسلف وابروه في الكلام والشقاق بين المسلمين على انا مسلمين وكان عمره اثنتين وثمانين سنة إنه صلى من طاية هو نعمة إتسلية سود كنت أريد مزايجة كنت محبكة في يعني. لين إيه؟ كنت أريد مزايجة يعني، كنت أريد في لين الله سبحانه وتعالى عبريني كلمي أنا تزرعي وليني gbogbo ṣíyà tìjàníyà kàdìríyà gbogbo ẹ̀ títí ìjẹrẹ ni. Tí هو لتحقيق شرع جهارا في أسرة الخلافة الإسلامية ذهبت لله النبوي قال الأمري اتقوا من تشريع ذلك عليه جهارا من بعدها من عاصمة الخلافة الإسلامية عاصمة يعني كتال إلو إسلام ذهبت لله النبوي تشريع النبي صلى الله عليه وسلم بجياء الكتاب صلى الله عليه وسلم هو أصل صلاة الإيمان مجدية وقد وقعت أسواج وكان الذي انتخب انتخب انتخابا شرعيا وأقر علي أكابر أصحاب رسول الله صلى الله عليه وسلم يوبك عليه كل شرياني شايفة أعوذ به هنا أصحاب أصحاب رسول الله هنا وبلغنا وأصحاب السلام الذين عهد عليهم بذلك عمر بن الخطاب رضي الله عنه أنا عمر بن الخطاب بدأ الأمر يدي ولو أنا أولي أنا سأنا أقابل الصحابة أفهم كيسي أولي وين يسيدنا عثمان عمر بن الخطاب بدأ الخطاب بدأ منه لولو ترى لا تقوى عامل لا تقوى دعاية لا تقوى ها او او جزاك الله خيرا جزاك الله خيرا نعم عبد الله امام بن عوف يا ابن يا ابن عبد الله نعم ها سيدنا علي سيدنا علي سنوه سيدنا علي وقال سيدنا وفتن وجن وقصروا àwọn ọmọ ẹni wọ́n kọ́nyẹ̀ kọ́nyẹ̀ kọ́nyẹ̀ kọ́nyẹ̀ kọ́nyẹ̀ kọ́nyẹ̀ kọ́nyẹ̀ kọ́nyẹ̀ kọ́nyẹ̀ kọ́nyẹ̀ àwọn ní àwọn tí wọ́n bẹ́ yàn yẹn wọ́n yàn kí náà méjì nínú sẹ́nà alì àbí sẹ́nà usman zuwar bin awwam náà ní rárá kò sí bí àgbàkan náà kò sí bí àgbàkan náà àwọn abdullahi kéré àwọn ilé ìdájọ́ àwọn yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mọ̀kúnmá kò sí ọwọ́ yóò ti ná ọmọ yàtọ̀ mọ̀ bí ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ nìkan nù wọn bí ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ nìkan nù wọn yóò ti bá àwọn ìdáni gbà wọlé ọgbẹ́jọ́ lábìrin sẹ́ra sọ́ọ̀mẹ́ ẹ̀ ẹ́ ẹ́ sí mẹ́ nínú ìparí kò sí mẹ́ ẹ̀ ẹ́ أشكو أنا ولا عيني عمر بن الخطاب يا جاد عبد الله وبين الله بن جواه ولا عيني ومن هيا وبين لم يبان بيس إن مر في أبو بكر من يمين الدنيا قال كامل من يبعد من أمين وأمين أمين وعادي أمة بكل أمة أمين وأمين وعادي أمة بالبراح الله أكبر أدي يا عمد الكو أنا كواكا وكواكا نعم àbùdàmọ́ sáàdì láti wọ̀kà ọdí àwọn mẹ́ta ni ló ń bá tán fún àdán Allahu akbar ولم يكن ثم من يوجب الخروج عليه بين خصوص قد لا يوجب إلا كفر bàwà tó ti ṣe ìṣẹ́lẹ̀ ọ̀bàwà láì bó ẹgbẹ́ ìṣàṣíwájú wa bá rí kúfù bàwà tọ́lárí ìwé àtìsí tó ara síwájú fọ́hàn ha eléyìí ìwé àtìsí nílé o ha ó síwájú dání ń bẹ̀ sọ́rọ̀ yìí aníwájú dání ń dé kàlóńdò yìí bí ó kọ́ gbogbo àtìsí kan sọ́yọ́ fún ilẹ̀ kúkọ́ tọ́wà ọ̀kan wà nẹ́sìn hadith ọ̀bára bin sani bíkú wà ní nẹ́sìn hadith ọ̀bára bin sani ọmọ tọkọ̀dúnà àti àtìsíwájú ولم يقل بذلك أحد منهم في حق عثمان ẹnìkan ò rí kẹ̀kẹ́ ìbéèrè sísè náà tó kàn títí à yàtọ̀ ìtò wo bá kò fò kẹfìrí ni kò fò ní twenty twenty one. على عدم بإيقاظ مستندا إلى كتاب أو سنة. الذي قال لنا يجوز بكارا وبايت أبقى كتاب سنة مسلم وكل ما نقموه عليه أمور لا جرأت الإمام إذا فعل منها ضد الشمس كنا وكان ẹ̀jẹ̀ pé ìṣeré àgbà ìmáàmù láyè síwájú láyè láti tìǹ nígbà tí àgbẹ̀ nígbà tí ìlọ́wọ́ kúkú ìgbà kan bọ̀ àwọn ẹ̀sùn olùkọ́ sí lọ́ọ̀bù náà nìyí nígbà yẹn